66, 77, 16, 73, 33. Lẹ́ẹ̀kan sí 66, 77, 16, 73, 33. Léyìí ni Money Point ti Al-Huda Islamic Development Foundation. Bí ọ́nà láì subhanahu wa ta'ala. Àkòrí ọ̀rọ̀ wa eléyìí tí à ń bára wa sọ̀rọ̀ lórí láti ọjọ́ àná. Òun náà ni a tún mọ tẹ̀síwájú nípa rẹ̀ nípa pàtàkì oorun sísùn àti àwọn ẹ̀kọ́ léyìí tí ó dì mọ́ òun ni à ń yànnà nẹ́bọ̀ látọjọ́ àná àwọn ọmọ ìyá mi nínú Islam ẹ̀dẹ́kan ẹ̀jẹ̀ ká fara balẹ̀ nítorí pé ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló ti lọ lórí ọ̀rọ̀ yìí látara bẹ́ẹ̀ lẹlòmíì ló ti jẹun ojú oorun ikú kọ̀ ní kò lọlẹ̀ mọ́ látara àìlẹ̀kọ́ ìsìn àti àìgbẹ́mìtẹun tí òjíṣẹ́ Ọlọ́run fi wálẹ̀ lé lórí òun ló jẹ́ kí ọ̀rọ̀ ẹlòmíì kò rí bẹ́ẹ̀ abẹ́lúwa subhanahu wa ta'ala alámọ̀rí kó wa ọlọ́dàkùn mọ́ sàlàyé ààbò tó fi ń bò tó fi lè dákùn mọ́ káwá ìkó lórí láéláé. àmín. la ilaha illallah bismillah. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billah.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 lẹ́yìn tí a ti dá ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tí gbogbo pípé ọpẹ́ ẹ̀yìn ọba tí ó yẹ bákan náà ọba yìí náà ní abẹ alámọ̀rí wa ọba dídá láyé lálkìyàmọ̀ ọba dídá jẹ́ kógún ìsìláàmù tó ga jù ní orí tó ṣe fún wa dákúmọ̀jọ bọ́ lọ́wọ́ wa àtàwa àti gbogbo olùgbọ́ wa gbogbo àwọn tọ́jọ́mọ̀ ya wa náà nínú èèyàn ta ní ọ̀ràn kan dáadáa sọ́dọ̀ tiwọn náà ọlọ́mọba pín oore bẹ́ẹ̀ kárí ohun tó hàn sáwa ohun tó yé wa ẹwà tá a rí àtàgbọ́yé tó fi ta wá lọ́rẹ ọba rẹ̀ dákun mọ́sà pin kárí kó wá náà torí ń bi ká pọ̀ ń bẹ̀ ibẹ̀ náà ni àlàáfíà ó fi jọba nínú ayé ọba rẹ̀ dàwọ́ náà lábẹ́ innaka waliyyu dhalika wal qadiru alayhi innaka ala kulli shay'in qadir. tọ́ lẹ́yìn eléyìí a ti jẹ́ kó yé wa nínú ìdára tọ́ba rẹ̀ dá sí fún wa òun ni oorun sísùn ẹni tó bá níbẹ̀ kọ́ kọ́kàn náwó kí gbogbo àwọn ìpọ́n sọ fún nǹkan ọlọ́mọdé oró oorun sun ó <laughs> a rí i pé òyìnbó pé èèyàn kan bẹ tí ó láyà bẹ́ẹ̀ <laughs> àdéhùn tí ọba àtàfi nírú oorun sùn mọ́ ọba rẹ̀ dákun mọ́ fi kàn wá mọ́ wàá já sun tí ò kó bá wa mọ́jà á kàgbá kò látòjú oorun mọ́jà á kò lójú ayé sọ́kà yìí kó àwọn àdúrà kan bẹ lọ́dọ̀ Yorùbá tó jẹ́ pé kódà nínú ètò tẹ́sán là kalẹ̀ náà ni pé a lè tójú oorun bọ́ sórí alikiyama aya Kùránì púrúfù rẹ̀ so àdéhùn púrúfù rẹ̀ ló fi jẹ́ pé ọgbọ́dọ̀ múra kalẹ̀ ikú ó lè tọ́jú oorun wá ìyẹn lè lajú lẹ̀ báyìí wọ́n sọ pé ọmọ owó ikú lójú ọwọ́ àìmọye ọmọ ẹni tó gbọ́mọ ẹ̀ lọ́ba ìtọ́jú ìtọ́jú ẹ̀ lọ́tọ̀ ṣùgbọ́n sálẹ̀ kìámà abẹ́ẹ̀kọ́ ni lójú rẹ̀ àtẹ̀yìn ọwọ́ àti kíní kẹ̀kọ́ sígbà tí kò lè ṣe kíni tó lè wá ló fi jẹ́ pé we must always be ready láti padà sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala àwa bá a débi pé ńgbà tẹ́ béèrè pé ǹjẹ́ àbùkátà ìmúra kalẹ̀ àbí kí ló yẹ kó gbẹ̀yìn tó last action ó ti ń sìn fún ẹni tó bá mọ̀ kọ́ bá dà lọ dáhùn tó sì fẹ́ sùn re tó fẹ́ jìn re tó jẹ́ pé ó fẹ́ kí ìdè yálẹ̀ èyí tí wọ́n ti dè kalẹ̀ kó tó sùn ó fẹ́ kóun ó jí kó ti tú àbí èyí táwọn òkú tó bá ti sùn tán láti kí ni náà láàmú pé lójú ọrùn ni pé à lójú ayé gúdúgúdú rẹ̀ òtúra lẹ̀ gúdúgúdú kíni ọ́ ni pé fẹ́ pé òun ò ní lè rí ìdè látòjú ọrùn gbogbo àwọn eléyìí ibi tí a bá ọ̀rọ̀ dé lánàá láti wá wọnú ọ̀rọ̀ àfáwà bara'u bin asib radiyallahu anhu lọ́kùn anabi sallallahu alayhi wa sallam anabi lọ sọ fún ọkùnrin gbàtọ́ bá fẹ́ sùn ọ̀fẹ́ kàgbà kò sí ọ ó ti yé lójú ayé lójú oorun ọfẹ́ jíire ọfẹ́ sùnre anabi sallallahu alayhi wa sallam sọ fún asib pé nígbàtọ́ bá dé orí ibùsùn rẹ láti ṣàlàyé fún wa pé nítumọ̀ pé madija ni pé oorun alẹ́ làdísì yìí ń dálé lórí wọn kò ṣe náfúyò pa àlè sí lọ́sàn-án gẹ́gẹ́ bí ìbéèrè tí àfàwà kan tí wọ́n béèrè táṣì padà débẹ̀ bí ìdínilá ìyí tàwọn ẹlẹ́ náà àfàwà ànábì sallallahu alaihi wasallam wa ni kọ́sàlù àlá. àlùwàlá tó ṣe gan àlùwàlá tó ọmọ fi ṣe kíni tó ọmọ fi kírun lẹ́yìn náà ànábì fún pé ìtọ́jẹ̀ alàsíkìkàlì àìmán ìhà ọ̀tún rẹ̀ ni ó ṣe kíni ni òfin lélẹ̀ tọ́jẹ́ mọ́ ta ti sọ fúnra wa tẹ́lẹ̀ pé ìhà tá a mọ́ fi lélẹ̀ lè tọ́jẹ́ ti súnà tí ọ̀ta ko health ó ti yẹn nìsín tẹ́kọ̀ ń lọ bá a mu jù ní àdámọ́ bàbá àdàṣe dá ọmọ ẹ̀dẹ́ yẹn oníkàṣe kínní ká fi ìhà apá ká fi lélẹ̀ ànábì wa sọ fún pé kọ́ wa ṣe dùá àti àbẹ̀rẹ̀ sí túlànà tí àkókò fi ṣe kínní tó fi àrẹ́sì wa pé ànábì wa ni tọ́ba ti fẹ̀gbẹ́lẹ́lẹ̀ tẹ́lẹ̀ kọ́ sọ pé Allahumma wọ́ọ́lọ́wọ́n bá mi aslamtu wajhi ilayka yẹ́nyẹ́ mi mo sọ̀rẹ́ńdà ara mi alámọ̀rí mi tí mo bá ní nǹkan kan gan tó yẹ pé tí n bá sùn ní í ṣe kí gbogbo ẹ̀ náà nísì mo ti sùn nísì o ti ọwọ́ ti sùn ẹsẹ̀ ti sùn làákàyè sùn ojú sùn imú sùn ìlè ta kútúkútú kan mọ́ mo ti sọ̀rẹ́ńdà ara mi fún ọba dẹ́dà wọ̀fọ̀ wọ́ọ̀tù amúri ilé ìk èrò tí ń bẹ lẹ́mìí mi pé mo fẹ́ ṣe báyìí lọ́la mo fẹ́ da báyìí lọ́jọ́ iwájú mo fẹ́ ṣe kíní kan gbogbo ẹ̀ náà ti pọ́ọ̀sì báyìí èyí tí mo ṣe kù ó ti wà pọ́ọ̀sì báyìí ó ti yé o ti dúró bí mi ní ọmọ dúró gan o ti yé kódà mo tẹ kẹjà bí mo ti táìmù ara mi mo tẹ jẹnẹrétọ̀ kalẹ̀ mo ṣe kiri kan àìmọ iye tọkùn jẹnẹrétọ̀ tẹ́lẹ̀ mi tán ibi kí nǹkan tó gbé kó lè tutù ni ó lè jẹ pé lé ní ó kí ni ni ó jóná wà wá ní wọ̀fọ̀ wọ́tò amúri ilé gbogbo àlámọ̀rí mi èyí tí mo mọ̀ èyí tí mo tò ní tì ń ṣe lọ́wọ́ àná èyí tí mo ti ṣe lọ tí mi wò pé mo ti parí iṣẹ́ pé iṣẹ́ yẹn ò lè dàrú mọ́ ó ti yé àbẹ́yẹ tí mo gbogbo ohun tó sáti àwọn tí mo ṣe kalẹ̀ mo kó gbẹ̀lẹ́ ọlọ́wọ́ tàbí sọ fún wa lánàá pàfà kan ní أفوض أمري إلى خالقي فحسبي إلهي ونعم الوكيل أواني ولا آه wàlá tẹ́rìjì àná ilà àgọ́ìrì yìí ó ti ń sìn mọ́ lọ sọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ sí allah fa innal ilaha irúfẹ́ allah subhanahu wa ta'ala òun náà ni alwakil. naam àwọn ní alẹ́ sọ̀rọ̀ sọ́lá ní kọ́tún wá wípé wọ́n aljatu zahari ilayka mìtàdé ní abẹ́ẹ̀kọ́ ni wọ́n náà mọ afẹ̀yìntì tó máa ń pè ta mo gbójúlé ìwọ ni o tó máa ń pè ta mo fẹ̀yìntì ìwọ náà ni o ìní nkankan tí mo fi sábẹ́ pílò ó di ìní nkankan tí mo fi kọ́ ẹnu ọ̀nà òun ló lè dá nkankan padà ló lè ṣe nkankan ìwọ nìkan ni mo fẹ̀yìntì rọ́gbàtàn wà rọ́gbàtàn ìlẹ́yìk lẹ́yìn tí ń sàgbéyè lórí sọ́dọ̀ rẹ̀ tí sì ń páyà aburú tọ́ba ní yọ wá tọ́kùn láàmàlìjà kò síbi kẹta àṣà sí wà láàmàlìjà mínka ẹnìkan ò sì lè gbé èèyàn wọn mọ lù tó pé ẹ bá mi gbà á lọ́wọ́ rẹ̀ ó ti yé ẹni tí Ọlọ́run bá bá ń jẹ níyà ọ̀sẹ́ni tí ó ṣe kíni tó lè gbà á lọ́wọ́ rẹ̀ o so ẹni táwọn èèyàn bá sì mú ọ̀sẹ́ni tó lè gbà á lọ́wọ́ ẹnìyẹn bí ọ̀fẹ́ fílẹ̀ bí ọ̀jẹ́ kíni bí ọ̀jẹ́ wọ̀ náà ọ̀kẹ́ náà wà fà ó ní wàyà sáà mi àná ويا سامع النجوى ويا راهم البكاء ويا راهم البكاء ويا منجي الكاجرنا من النار ويا منجي الكاجرنا من النار ويا منجي الحلك أجرنا من النار بطنك الله سبحانه وتعالى ملافل لنا نقول ولا من جاء منك إلا إليك وأن اللهم ولا عبامي آمنت بكتابك mo nígbàgbọ́ nínú tíra rẹ̀ tíra wo ni alukura tó bá dáadọ́ wípé wàtàmàtí kalimatu rabbika sidqan wa adla likalimati Allah mo nígbàgbọ́ nù tíra rẹ̀ alẹ́dí ansalta tíra tí ọlọ́run ọba allah tó sì kíni tó sọ kalẹ̀ kódà ìgbà ọlọ́ba ìdá sọ kalẹ̀ inna anzalnahu fi laylatil qadri nínú oṣù náà ọwà ni amantu bi kitabika mo nígbàgbọ́ nínú kíni nínú tíra wọ allah ń kà á lórí ahun ń ìǹtakò ìǹpa nkankan míì papọ̀ mọ́ ìǹtakòfin rẹ̀ ńbẹ́nu àwọn tí ń gbìyànjú láti tẹ̀lé gbogbo lẹ́tà rẹ̀ gbogbo òtúmọ̀ rẹ̀ ọwọ́ ni wọ̀bí yíka lẹ́rí àrùsálítà rẹ̀ ó tiẹ́ wọ̀bí yíka ànẹ́bì rẹ̀ tọ́ mo nígbàgbọ́ nínú rẹ̀ ànẹ́bì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní fa ìmúta ànábì wa ń tọ́ bẹ́ẹ̀ gbólóhùn yìí tọ́ fi bá ojú oorun dé ojú ikú ó sọ̀kọ́ ọlọ́mọdé àtọ́jú oorun bóru ikú bí kí ọmọ tìnà kan tí ò ṣeé tì ní ó ti ọ̀n kàṣkàrù yìí ànábì sọ pé bá ojú oorun dé fa ìmúta mi karù bá bẹ̀ kú wọ̀lẹ̀tí lámtẹ̀mú ti fi mànáàmì ha abẹ́ẹ̀kọ́ ni naam wọ́n tọ́ bẹ́ bá ojú oorun alẹ́ yẹn lọ sálì kìyàmà fa á ń ta alàlì fẹ́tẹ̀rọ̀ bí ká sọ pé bí pé bí wọ́n ṣe bí ọtọ̀ wá ní mùsùlùmí bẹ́ẹ̀ náà ló ṣe padà torí pé kúlù màlúdí yuladu àlá fẹ́tẹ̀rọ̀ anábì wá ní ẹ wà pé fẹ́tẹ̀rọ̀ ti bí ó ní alàlì fẹ́tẹ̀rọ̀ ti bẹ́ẹ̀ náà ó ti ń sọ̀rọ̀ yẹn náà pé anábì ní okú lórí fẹ́tẹ̀rọ̀ ayé al-islam so eléyìí ò túmọ̀ èyí tó gbajúmọ̀ tó wọ́n sọ pé gbogbo ọmọ tó wáyé lọ́sàlùwàlá wa o pé omira ni omi àlùwàlá ni o àwọn pé àwọn obìnrin kan bẹ táwọn èrò omira kọ́lá wọn ò ní rẹ́jẹ́ tó fi jẹ́ pé àwọn kan tẹ́mẹ́tọ́ ẹkú tọ́ka bá fi ṣàgbéga fẹ́ sìn kọ́ wá sálámọ̀ láyé àbí wípé ọ̀dà ọmọ tó mẹ́sẹ̀ wá ń kọ́ sójó tí ò kírun ni ọ̀kẹ́ tí ò kírun ni ló jẹ́ pé Islam bùkátà pé a mọ́ ṣe mẹ́sẹ̀gì Islam a mọ́ pass across to people pẹ̀lú truity ó ti ẹ̀sìn truthfulness tó ọ̀kẹ́ kọ́kẹ́ wò ó pé ó dùn létí àbíwọ̀ náà ṣe gbọ́ àbẹ́nìkẹ́ lọ sọ láàlàlà. Naam, adébìnrin okú lórí Islam ni. Ànábì wa ń sọ fún àfàwà bàrọ̀ ọ̀bùnà acid gẹ́gẹ́ bá ṣe ń sọ fúnra wa náà àtẹ̀mí àti wọn náà Ànábì wa ní wàjí alùhùnà áhìrà máa tẹ̀tẹ̀ kẹ́lẹ́mù bìí jọ jẹ́ pé ohun tí mo kọ yìí ni láàsì ọ̀rọ̀ tí ó jáde lẹ́nu rẹ̀ nígbà tó bá fẹ́ sùn mo fẹ́ kẹ́ jáde jọ jẹ́ pé òun ni láàsì ọ̀rọ̀ ah Akbar ebi fídíò ni wọ́n wò lọ tẹ́ sùn lọ orin ni wọ́n ṣe kíni lọ sùn èpè ni wọ́n ń ṣẹ́ lẹ́nu èpè náà lórú kíni ló gbé ọ lọ sí ẹ̀kọ́ asọ́lá ni kí màlẹ́kà kan yóò mọ̀ ṣáájò rẹ ọlọ́run dákun jàtúbọ̀ tẹ̀ rẹ ó dájọ́ parí alẹ́ ìdáadáa ẹ̀kọ́ asọ́bẹ̀ lánìí ṣètá ni ó dúró pé jọ parí ẹ̀ jákujáku àdéhùn ẹni tó bá pàṣkáàrù lọ́ba bá parí màlẹ́kà gan máa alhamdulillah yóò mọ̀ dúpẹ́ pé àríyàn sọ. àníbi wa sọ fún wa gbogbo wa pátá yóò jí ọ̀rọ̀ àsọkẹ́yìn rẹ ní gbólóhùn yẹn ibọ́ fọ́ ni wọ́n pè ṣùgbọ́n tó bá ti pọ̀fọ̀ yẹn tán mo yẹ sọ̀rọ̀ mọ́ ìyàwó rẹ̀ ń pé hey arọmọ yìí mọ̀ ń gbóná fa abaláwáyà ǹjẹ́ lóyin ǹjẹ́ ní kíní kan lé hmm, hmm, hmm. tó wọ́n ti nígbò ti pọ̀fọ̀ yẹn tó bá tó fẹ́ kíni tó bá tó sọ̀rọ̀ wọ́n lè pé yọ yàwèrè tó láti yàwèrè pẹ̀lú bẹ́ẹ̀ ni wọ́n lè pé tó ti sọ̀rọ̀ nǹkan kan ó ṣe tó ti sọ̀rọ̀ Allah akbar àníjọ́ jẹ́ pé òpin ọ̀rọ̀ rẹ̀ afọ́ olùgbọ́ lòókọ́lọ̀ ọba adédàkúsèmí náà bẹ́ẹ̀ ó ní

fàlámà àbàlàtù ẹjẹ́ ara ń táwọn tẹ́lì mọ́ wò pé ẹ́ kíní kan sí ọ̀wá dáa ni ṣé pé là ń ṣe ń bẹ̀ ẹ̀kọ́ wà nù hadith yìí kọjá ọ̀rọ̀ oorun nìkan ó nígbà mọ́ wá bá débi gbólóhùn pé a Allahumma ìwọ ọlọ́run bá mi amantu bí kitabika alladhi anzalta mo nígbàgbọ́ nínú tírà rẹ tó sọ̀kalẹ̀ so sẹ́wọ̀n pé kí ló tẹ̀lé di arisalta bí kí o pé rọ̀súlù àrísálítà rọ̀súlù bí kí o tó fẹ́ ṣe sájáì ó tí èsì bí nàbí yíká lẹ́dí àrẹ́sálítà wọ́rọ̀ súlíkà lẹ́dí kọ́lá lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin kí ni wá ní yàtọ̀ àrẹ́pẹ́ kọ́lá nàbí sàlárẹ̀sálá kọ́lá ọ̀sùnlẹ̀ sàlárẹ̀sálá níbi rìwáyà ṣùgbọ́n tó bá jẹ́ pé tààbùd tó bá ti jẹ́ jọ̀sùn láàmù pé tàòkì fìyà ni bọ́n bá ṣe ní àkà bẹ́ẹ̀ láṣe kà á ìbẹ̀ náà tí wọ́n dá wàhálà láàrin wa àtẹlòmíì pé ń bi tẹ̀sí yídì sọ láti Ibrahimiyya pé ẹ̀ sáwá fi ṣe yídì sí alámọ̀sọ́lá láṣe yídì náà pàápàá tó bá jẹ́ bí sọ̀láàtì bọ́ bá ṣe kàá fún wa bá ṣe gbà á yẹn bẹ́ẹ̀ láti ṣe kíni irú àwọn ẹ̀rí ni ó ní òun wá ní wa rasulika allazi arsalta qala la ànábì ní láàlára mọ́ wíbẹ̀ pé sọ pé wa nabiyyika allazi arsalta ànábì ní mọ́ sọ pé wa rasulika allazi kò sí padà sálà ànábì kódà ikí màmí ti bẹ́ẹ̀ ni pé nígbà táwọn afáàmọ́fà mọ́sálà pé tí ó gbó nàbí yòó ni rọ̀súlù èyí tó tẹ̀wọ̀n náà ni pé gbogbo nàbí yù ni rọ̀ṣúlù rìsálà àwọn ọ̀yà àti kínní yọ yàtọ̀ ó ní àwọn àyà náà lùkọ́ánì rẹpẹtẹ tó púrùfù rẹ̀ pé wọn pe gbogbo àwọn ànábì ọlọ́run bẹ táwọn ṣe rọ̀ṣúlù rìsálà àwọn ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tó tẹ̀wọ̀n nínú ọ̀rọ̀ là ń sọ ni ó ti yé àkọ́ àwọn àfọ́ òlo ìmọ̀ láti ṣe yàtọ̀ láàrin wọn ṣùgbọ́n tóun ti bẹ́ wọ́n padà ṣe ìsìbáàtù pẹ̀lú àyà nígbà tó sọ pé má àrẹ̀sálẹ̀ wáyà mi eh, nẹ̀bí yé ọláyà kẹtí sọ bẹ́ẹ̀ pé kò sí ànẹ́bì kò sí rọ̀súlù kan tààrin náà ànẹ́bì ọlọ́run àbíkọ́sá ànẹ́bì kan tààrin tààrin so ni pé àwọn àyà bẹ́ẹ̀ kọ́mọ gbà wá lákòókò ni pé àwa rí nǹkan mẹ́ta nínú àdìsí yìí pé àjẹpẹ́ta bá fẹ́ sùn nù múra táàmù kalẹ̀ gẹ́gẹ́ bí a fẹ́ sùn bíi mùsùlùmí tó pé wa àwa náà fẹ́ ṣe kí ni a fẹ́ múra dé bá a ṣe mọ̀ sọ fún wa pé ṣe ti tilẹ̀kùn lékólé ọmọ wọlé báwo ni dèyìn ọ̀tọ́ ní jípọ̀tọ̀ jí pẹ̀lú ẹ̀ ní nkẹ́ àkọ́kọ́ ta àkọ́kọ́ níbẹ̀ kí lànàbì sọ fún ànàbì ni kò ṣe àlòdò kó ṣàlùwàlá àyẹ̀kọ́ tí yẹn bá fẹ́ sùn afẹ́ fúnrọ ẹni bẹ́ẹ̀ súnà fún ni pé inú ìlànà tá a fi lọ ayé ti fi rọrùn kéèyàn ṣàlùwàlá àlùwàlá tá a fi ṣe kíni tá a fi ṣe sọlá àwọn afáà ni lè ìmáàlè ayìnyẹmú tàfi ilẹ̀ ìlàkì torí pé o lè bójú oorun àyẹ̀kọ́ túmọ̀ pé ìṣe ohun tá a fẹ́ ṣe èèyàn túmọ̀ pé èèyàn rántí ikú gbogbo ògbà lèyìn fi pàpẹ̀tẹ̀ bàjẹ́ kalẹ̀ kóun fẹ́ ṣe láàárọ̀ èyí pàpẹ̀tì ọ̀tẹ̀ kalẹ̀ èyí sùn tẹ̀mí pé ọmọ làkejì báwo ni ó sì bàjẹ́ fún oṣù ẹni tó bá yẹ pé rú báyìí múra pé o lè tójú oorun bọ́ sójú kú ọfẹ́ pàdé ọba tó da ọ tó lẹ́ni tó mọ́ lógiri ara lẹ́ni tó náà ṣe kí ni tó mọ́ sọ fún wa pé wọ́n ní inú àwọn ẹni rẹ̀ tó ti lọ ṣáájú kan ó sick wá rí pé sickness yìí kọ́mọ̀jẹ́ kó rù yìí lòun ó kú ìsìlọ̀ ń sàlùwàlá àlùwàlá rẹ̀ ń já léraléra tó yọ pé ó súnmọ́ lóru yìí nítorí sáà ikú ó sàlùwàlá fún eighty times eighty times lọ́kọ́ sáà jẹ́ pé òun ò ṣe kíni òun ò jáde láyé lẹ́ni tí ò ṣe kíni tí ò ní àlùwàlá pé a jẹ́ pé ìgbà àlùwàlá lásán túdè ní àlùwàlá ìdè tí wọ́n ń bẹ́ẹ̀ nù ayé ó sì jẹ́ security fún ìgbésí ayé wa nígbà tá a bá ti láníyàn pé ànábì ni a ṣe tá a sì nígbàgbọ́ nínú rẹ̀ bákan náà lójú oorun ànábì ti sọ fún wa pé àlá lílá ó jẹ́ ìpín kan nínú àádọ́rin revelation fún mùmíní wọ́n ní téèyàn bá jẹ́ tí wọ́n sàlùwà lásùn tó bá lálà ọlọ́run lè mú ọkọ́ ọmọ wájẹ́ pé revelation kẹtọ́ fẹ́ ṣẹlẹ̀ sí àbí gbèsè kẹtọ́ fẹ́ gbé pé aláàrí ọmọ jẹ́ pé tọ̀ bí báyìí fẹ́ sí ọ aláàrẹ̀ yóò sábà mọ́ sí kíni yóò sábà mọ́ ṣẹ yóò sì jìnà kúrò lẹ́ni tí ṣètọ́nà mọ̀ sí kíni yóò máa fọpọlọ rẹ̀ ṣeré ìtọ́nà ọkẹ̀ máa ṣẹ̀rù bá torí kọ́ fẹ́ kọ́ bàjẹ́ fún láàárọ̀ yọ kàṣkàrù rí pẹ́lú mi lè kóhun kàṣkàrù ìtọ́nà ọwọ́ ayọ́ wa ṣẹ̀rù bá mọ́jọ́ jẹ́ kàṣkàrù rẹ̀ lérí ahun lásán kò dénú ọkàn torí pẹ́tọ́ ipá ahun lásán ló fi kà á kò dénú ọkàn ṣètọ́ni lè lágbára ẹ fún gbà tó bá yàrá sọ pé sultanu rẹ o kò ní ní lórí àwọn tó nígbàgbọ́ àtàwọn tó jẹ́ al-mukhlasin àwọn tó jẹ́ olùṣiṣẹ́ wọn torí ti Allah olùṣàfọmọ́sẹ́ wọn fún Allah subhanahu wa ta'ala tó ní pé ṣètọ́nù ò ní lè mọ fi ṣeré bákan náà àtọ́ afẹ́ tó bá jí kó tún sàlù àlá immediately òun náà láwọn ẹ̀kọ́ tá bá ti jí gbàrà láàrin òru wọn láti kíni láti fi ba ẹ̀fún àbéèdì àbáṣàṣe ṣètọ́ọ̀nì jẹ́ ní ṣètọ́ọ̀nì gangan àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ àti àwọn ṣàyàtíìnì nínú èèyàn ó lè jẹ́ pé lóru yẹn wọ́n ti kọ́kọ́rọ́ mọ́ lóru yẹn wọ́n torí ẹ̀ lọ gbẹ́bọ lóru yẹn ni wọ́n kí ọmọ gi òru yẹn náà wọ́n tẹ nǹkan kan òru yẹn náà wọ́n ń pè nǹkan kan sóúnjẹ kẹ́kẹ́ kọ́ mọ́ lọ sínú rẹ̀ à àwọn aláburú ń bẹ o wọ́n náà ti mọ̀ obìnrin ní ìbẹ́ ńlẹ̀ ọkọ wọ́n fún lóúnjẹ ni ẹ̀kọ́ ìmọ̀ sọ pé àrọ́pùtù sárọ̀ láàlì sárì ó dé wọ́n sì ṣe bẹ̀kalẹ̀ wọ́n sì pé kọ́mọ lọ́nu lágbájá báyìí o yọwọ́ jò mí lè pé òun lòun ń jẹ́ òṣùgbọ́nu lágbájá ní kọ́mọ lọ́kọ́mọ jókòó sínú òun o àwọn lórí ibú ń bẹ̀ orí ibú gèé sọ̀fẹ́ alimam Muslim Abi Daud afawa Ahmed nínú musnadu wọn náà àti sítá borí lágbà lọ́dọ̀ ànẹ́bì ọlá ànẹ́bì ni ẹmọ́ dáwó tiẹ̀ o ànẹ́bì ni yá àkìdù ṣèitọ́nù aláàkọ́fìyàtì rọ́ọ̀sì ahadikum ìdá uwà náàmà tàlásà ókọ̀dìn ànẹ́bì ni ṣèitọ́nì ìmọ̀ di kókó mẹ́ta sí ìpàkọ́ kó wa wa onírun lérí kọ́dà bàbá àfapandara ó ti pé òun ní bí ó ṣe di kókó mẹ́ta sí ìpàkọ́ ẹnìkọ̀ọ̀kan àkábá ẹ̀kọ́ ni mo pa àwọn di àkábá ni

nígbà tí bá ti ń di ọ̀kọ̀kẹ́ tó gbé sáyè rẹ̀ tí tó ta kókó rẹ̀ yọ máa sọ pé ohun tí ọmọ pè sí ni pé àléìkà léìlò ń tọ́wọ́ ìlò nígbà wọn náà sọ pé <laughs> àsùnfọ́nfọ́n ó dérè pé <laughs> àsùnfọ́nfọ́n ọmọ sùn lọ òru yìí gùn gá o òru yìí gùn gá o farukud sùn ní o tó lọ́nà pé àti kéèyàn tó máa sùn jù aburú ni lọ́jọ́ pé ẹni tó bá dá gáìdì pé mọ́jọ́ pé gbogbo ọjọ́ ayé ẹ lọ́mọ fi sùn ànẹ́bì ni lọ́wọ́ alẹ́ wọ́sẹ́lẹ̀ oni ọmọnà aw lẹ́yìn fata ajad bí iná lak be wà gbogbo wal anbiya bàbá dàn wọ́n bẹ̀rẹ̀ asahari hum yastaghfirun àyíkọ́ta bá jí lóòótọ́ à ń jẹ sàárì wọ́n ìdánẹ́tẹ́nẹ́ amos astaghfirullah wa atubu ilay astaghfirullah al'azim alladhi la ilaha illa huwa الحي القيوم وأتوب إليه بيه بيه اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك بيه بيه بيه بيه wọ́n ní yọ́mọ̀ sọ bẹ́ẹ̀ bí ó ṣe wú sí kókó kọ̀ọ̀kan dídì tí ó di nìyàn nígbà tẹ́rú bá jí bàzákàrọ̀ lọ́à ìnìhálàtì hókò dẹ́tùn ilé ìlọ́fà tó bá dìwọ́ náà mọ́sẹ̀ pé ń wá káàkiri kíní kan ó ń tọ́ bá ti rántí Allah báyìí kókó yẹn fúnra rẹ̀ kìí tó dì ní òtù báyìí dọ́ kà láfà rẹ̀ kó mọ́ wá káàkiri fúnra inhalat òkòdátùn kókó kan yóò tunu kókó mẹta fa ìntàwọ́dọ̀ tó bá tún ala ìníhálàt òkòdátùn kókó mi ni ó tún ṣe kíni yóò tún tú fún ni otu o tó kó wọ́n tí wọ́n ní ẹnìkan wọn náà kẹ́ ní ṣọ́ wọn á ní kíkan wọn á ní àwọn náà ló gbé nǹkan fún kí tó lè bá wọn tó bá pé bá òun béèrè. à sẹ́ńgbà tí wọ́n ju ànábì wa Ibrahim sínú náà tí wọ́n náà kẹ́rì pé nẹ́kù tí wọ́n bá tó ní agbára ná Allah subhanahu wa ta'ala ọba tó jẹ́ pé nígbà tí ń sọ pé kúlù yìí yà lẹ́sí àṣà awwala Allahu akbar tó wọ́n ní kókó kejì ó tù fàyíṣà sọ̀là tó bá ṣe sọ̀láàtì kò sàlọ̀lá lásán kókó kẹta ó ṣe kíni yóò tù yálà nẹ́fìlà òru ló ṣe ni rákàtà alfájì ló ṣe ni àbí àṣùbà náà ló kí wọ́dọ́ pé kíni lójí fa àṣùbà ànàṣí tọ́ntọ́ yìí bá nafs yóò jilẹ̀ ntara rẹ̀ ọ́ da pé ẹ̀mí rẹ̀ ó ṣe kíni yóò mọ́ ẹ̀mí rẹ̀ gbogbo problem ti bẹ́ẹ̀ nù gbẹ́ yàrá ọ̀bá ìdáwọ̀ ha kó mbẹ́ ó lè mọ́ ní owó kọ́tọ́sọ́ káwọn ọmọ lọ léèwé wọ́n ṣògbẹ́ ṣùgbọ́n kò ní bábànújẹ́ kò sówó lápò méjì torí pé sọ̀láàtì tó rí sin gbogbo tó sẹ̀yìn ọlọ́run ó fi ayọ̀ sínú ẹ̀mí rẹ̀ yóò fi tàwa kùlù sínú ẹ̀mí rẹ̀ pé ìbówó sùn lóòótọ́ ṣùgbọ́n ebi ò ní pa wá kò ní sínú ẹni tí ọmọ lérò pé bá ṣe jíye pé tóun bá ti lọ tán kankan lá ebi é e pagún dalẹ̀ níbi tí gún sí oúnjẹ káàkiri tí wọ́n ti po pọ́ìsì mọ́ ìfọn ẹran tí gún fẹ́ jẹ tó kó sọ́wọ́ àwọn tí ó fi ṣe dé àbẹ̀kọ́ igun tó kó sí náà ń fà so òun ò ní sínú ròrí bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ ìlà tí ọba ṣe gbóǹta sọ yẹn anábì ni asbaha habifa nafs yóò jí lẹ́ntẹ́mi ìró ti di pẹ̀tà tí ó dogun ẹlẹ́mi dídọ̀tí bóyá inú ilé mi ló jẹ́ pé wọ́n jí ẹ̀mí ọmọ ooru síra wọn ni wọ́n lè sùn dáadáa kọ àtìyàwó ó lè jẹ́ mi ọkọ ní ọkẹ̀ jí láàrin ọmọ òwòyàwó rẹ̀ bí ó ti yé bí pé ọjẹ́ nǹkan ó lè jẹ́ kọ́kọ́ ìyàwó náà lè mọ wọ ọkọ rẹ̀ bí pé ọjẹ́ nǹkan bí pé àbí wọ́n pààrọ̀ ọkọ rẹ̀ wọ́n máa wò pé ah, mo sì kí lágbájá owó ti dá mi lóhùn òbí lágbájá ṣe ń wò mí kọ́mọ̀ jẹ́ pé gbà tó dín yẹn kẹ̀kẹ́ sínú àwọn nǹkan yìí kasilaani kasilaani ẹ̀mí rẹ̀ àárẹ̀ ọ̀tọ̀ àdébà gbèsè owó tó yẹ kó ju orí rẹ̀ alágbájá ọlọ́bíṣẹ́ ọ̀ka rani kí alọ́bíṣẹ́ alọ́lárin sáà tà ní níjọ́ so a ti gbogbo ẹ̀kọ́ yìí a ti kọ́ra naam ṣèitọ́n kódà ló fi jẹ́ pẹ́lú àwọn sọ fún agogo àwọn àdìsí àwọn àdìsí pọ̀ tọ́pẹ́tọ́ bá ń gbé yọmọ dùn létí àwọn èèyàn ìgbà ìkúrọ́ mà nẹ́bì kódà àwọn táwọn gbó kọ kalẹ̀ pé ó kọ báyìí ni ṣèitọ́n tí ó gbéṣẹ́ kọ́mọdé àkábá fún yẹn tí ń jẹ́ ipò kọ rẹ̀ ní wasnani kò sáà dìísí ànẹ́bì kán tọ́lá àti ànípa rẹ̀. lọ́kẹ́nà àwọn afáàfi ní àrísàlámì ní àwòlá من أولادي أعوانا لعبيدي ويقرم الفتانا tó bá ti di alẹ́ nígbà tó ní ìṣètọ́ ni ó di gan àwọn tó bá jó àwọn tó wà lójú ọ̀nà ni o wọn gbogbo àwọn táwọn jẹ́ mùsùlùmí yẹn kò ní takókò kẹsàn-án. kò ní sàlọ̀ olórí ire lórí ibú ibu wá kí ní mọ́ dẹ́dẹ́ rẹ̀ tí wọ́n rẹ̀ nìkan ò ní kan èèyàn wa kọ̀ọ̀kan ọba àdàbà ogun ẹni tí ń gbélé ọparíkọ̀ parí bá bò wọ́n láṣìírí tó lè sábà ọ lọ kó lé tọ́mọ̀ pé kò sílẹ̀kùn bẹ̀ kò sí nǹkan bẹ̀ tẹ́lẹ̀ ọba àsílẹ̀kùn lẹ̀ báyìí ó lè onílọ bẹ̀ gbọ́wọ́ tó ṣe bọ́gláàrí ó ṣe kíní kan ó ní gbogbo ẹ̀yìn kíní gbogbo kódà tí ọba sí pé security ló ní ṣe kí ni kò ní táìkì tó báyìí ọlọ́run mọ́fò lè jà wá o. àwọn tó bá jẹ́ àwọn onífìtínà fitanu ó jẹ́ ni tí wọ́n ní fìtínà kúfúrú ń jẹ́ bẹ́ẹ̀ ṣírùkù ń jẹ́ bẹ́ẹ̀ ó jẹ́ nìsín oníjàgbọ̀n ń jẹ́ bẹ́ẹ̀ ó ní àwọn tó bá jẹ́ ní eré ṣètọ́ ni wọ́n di àwọn ọmọọṣẹ́ rẹ̀ àwọn alákàábá ọ̀dẹ́sùn wọn lọ takoko lágbájá takoko lágbájá takoko sí mọ́jọ orí sọ láti ṣe jọ Allahu Akbar ṣùgbọ́n àwọn tó bá jẹ́ òun fìtí náà tẹ́lẹ̀ táwọn òwúlẹ̀ jẹ́ mùsùlùmí yọ sàpọ́nlé tiwọn pé ẹbọ tó fẹ́ gbé ní aago kí òru ni òun ó jìn lẹ́nu pàmò fẹ́ nọ̀rọ̀ rẹ̀ ni wà láwọn yẹn tó ń gbẹbọ síríta wọ́n aládùúgbò tí ẹ̀ fẹ́ mọ nìkẹ́kẹ́ pé ẹlẹ́bọ̀ kẹ́kẹ́ ń ṣe kíni ń gbé bẹ́ẹ̀ yóò jin o lè ẹni tó fẹ́ jalè lóru kìí kí ọ̀tẹ́lẹ̀ ṣètọ́ ni ó jin o ṣùgbọ́n tó bá jẹ́ mùsùlùmí ọmọ sọ fún ọ pé àléìlú léìlú ń tọ̀wí ìlò farukud sùn sùn wọ́n bá ní ìlọsíwájú nínú ayé bákan náà wọ́n ni yunáwó imúl mara àní tẹ́síbí yunáwó imúl mara àní tẹ́síbí ويوقظوا في فاعل القبيح ويوقظوا في فاعل القبيح ẹ̀tọ́ bá jẹ́ olùsíṣẹ́ aburú ó ti yé yóò jìn oúnjẹ ní ó jìn pé má gbàgbé o ohun tó ló pè ohun tó wọn aago kan lọ́gbọ̀dọ̀ pé o ó ti ilé ìtafẹ́ lọ kó o yọmọ jìn yọmọ jìn bẹ́ẹ̀ so látàn torí bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wasallam ò ní ìhun tá a ṣe lára pé a múra nígbà tá a fẹ́ sùn torí pé kí ni ọmọ èdè ènìyàn ọ̀lẹ ni wá yálà bá a sùn gan tẹ́lẹ̀ wọ̀n náà nù mọ̀kútájùn a sì ní bùkátà sí ẹni tí ó mọ̀ ṣọ́ ẹ̀mí wa tí ó sì mọ̀ ṣọ́ dúkìá wa nígbà tá a bá ṣe kí ni nígbà tá a bá sùn yọ́sùn gírí ara wa ọ̀wá sọ́gbọ́n ta fẹ́ dá ẹni tó lè mọ kí ni security ó wà appropriate fún wa òun náà ni Allah subhanahu wa ta'ala ọba tó dá wa tó sì dá àwọn ẹ̀dá tàjọ ń lo ọba adẹ́dà gbé e láti níbi lọ́kùn sí kíni ó fi kọ́ ẹnì kọ̀ọ̀kan wa anábì wa sọ fún àfa ọ̀bàrà ọ̀bùnà á a pé ọjẹ́ pé gbólóhùn tí wọ́n sọ kẹ́yìn nígbà tí wọ́n bá fẹ́ sọ wọ́n náà wá wò gbogbo ọ̀tọ́ yẹ pé fídíò ló wò sùn fíìmù ló owó fídíò ń bẹ̀ ti sùn lọ ní tún lọ lẹ́yìn rẹ̀ kódà ó lè jẹ́ pé àwọn tó ń yinra wọn ń bọ̀ ni wọ́n fẹ́ pé géèmù lọ gbá títí títí tó fi sùn lọ wọ́n náà wá ń kọ̀m̀plé ń kọ̀m̀plé bí kí ọmọ fọwọ́ ara rẹ̀ sí kíni ọmọ fi ṣera rẹ̀ tó o bá tẹ̀ wá mọ eléyìí àwọn àsìkáàrù oríṣiríṣi ń bẹ kódà kìí ṣe yọ̀kan ẹ̀rọ pé mo sọ fún wa pé tó máa sọ pé báyìí ní ẹsẹ̀ ìsìláàmù ní ẹsẹ̀ ìsìláàmù ní ẹsẹ̀ ọba adẹ́dà kẹwàá débi pé téyìí bá gùn àwọn kánẹ́kọ̀ọ́ tún ń bẹ nínú àwọn àsìkáàrù yẹn lóríṣiríṣi lóríṣiríṣi lóríṣiríṣi lóríṣiríṣi ẹjẹ́ àwò lápẹẹrẹ tí wọ́n bá ti ẹ̀mọ́ yìí tó gùn yìí èyí tó fi mọ́ dára ẹ̀ láàmú pé ọfẹ́fẹ́ gbẹ́lẹ́ ńgbà tó fẹ́ sùn báyìí bó ṣe Allahumma bísmìkà àmútú wà áhàyà wọ́lọ́run ọba pẹ̀lú orúkọ rẹ̀ nígbà tó sàrọ̀ látẹ́ òdíyé ni mo fẹ́ fi kú ikú kékeré yìí òdíyé pẹ̀lú orúkọ rẹ̀ àtagbára rẹ̀ ìdáàbòbò rẹ̀ náà ní fi jí tí n bá ṣe kíni tí n bá jí lọ́la tí n ṣàgbéyẹlé péǹjì bákanáà anábì sallallahu alaihi wasallam nínú hadisi mi anábì ní nígbà tó bá fẹ́ sùn tó ń lọ sí fèrọ́ọ̀sì rẹ ibùsùn rẹ ìsùn òru lòun náà dé àpàdà débẹ̀ bí àwọn òbéèrè anábì ní kéèyàn mú dáhìlà ìzáraho bí pé bí ká sọ pé ó di aṣọ rẹ àti bí tí aṣọ rẹ ó ti yé ó sì kíni kó fi gbá orí bẹ́ẹ̀dì rẹ fàlìyẹ́m fàtó bí ẹ̀yáwó ẹ̀kọ́ wò lànà wà kọ́ wa. àdébí nígbà tó wá tó ń gbá bẹ́ẹ̀ ni wọ́n lè yùsá mi lọ à ó sì bísímìlá wọ́n lè yùsá mi lọ ó sì bísímìlá pé kíni fa innahu la ya'lamu ma halafahu ba'dahu ala firashi gbàtọ́ jáde lọ látàárọ̀ yẹn tó tó tó wọ́n lè ti gbọ̀n nǹkan kan síbẹ̀ ó ti yé wọ́n lè ti pe nǹkan kan síbẹ̀ kódà ejò lè ti wà ń bẹ̀ àkèké lè ti wà ń bẹ̀. àdébì ni ọmọ tó ti ń ró lédè ọ lórí bẹ́ẹ̀dì rẹ̀ onígbà tó wá fọwọ́ fẹ́ fi ìhà rẹ̀ lélẹ̀ yẹn fàlìyẹ tẹ́jẹ̀ aláàsì àìmánì rìpọ́ọ̀tù mi tún ni ìhà ọ̀tún rẹ̀ ni ó ṣe kíni kò fi lélẹ̀ wọ̀lìyẹ kùlì ẹgbẹ́ tó ń fẹ́ gbọ́n ní oníkó ṣe bísímìlá oníkọ̀wáṣẹ̀ tún sọ báyìí omi ìtún nìyẹn o gbogbo tó wá kúnlẹ̀ yìí wọ̀ wá rí kankan àdé sàásàlà nǹkan tún sọ báyìí omi ìtún nìyẹn o wọ́n sọ pé subhanakallahumma bí wọ́n ah ní mọ́ ni fún ọlọ́run o gbogbo òní bó ṣe lọ yìí gbogbo ohun tó ṣẹlẹ̀ sí mi tó ṣe ah ní mọ́ ni fún ọlọ́run o pẹ̀lú rẹ o rọ̀bí ó ti yẹ́sì tí ẹkọ̀ ìgbàfẹ́ lómi pé ọmọ fi ìkìràrù ìmáni rẹ̀ bí amantu bìkìtàbíkà ọ̀bìkìníkà náà tún ọlọ́run ọba mi wọlẹ́lẹ́dá mi bí kàwàdọ́ àtùjẹ́ ń bí pẹ̀lú orúkọ rẹ agbára rẹ ògo rẹ ìdáàbòbò rẹ ni mo fi ń fi ìhà mi lélẹ̀ báyìí o wọ̀bíkà àrífà òhu pẹ̀lú agbára rẹ ògo rẹ ìdáàbòbò rẹ náà ní fi gbé láàárọ̀ tí ń ba ìbá ní o in am sakta bá ń ọ jẹ́ ò ní náà wọ́n tún fẹ́ pé so ti kírun ẹ̀ mọ́ jà tó bá jẹ́ pé ọba sísì ẹ̀mí mi sọ́dọ̀ bí àyà yẹn ti sọ wọlé tí yorùbá sí ètò pé ń bẹnu ẹ̀ tá sísì ẹ̀mí rẹ̀ tọ́tọ́ bá gbẹ̀mí ẹ̀mú tó jọ wá mọ́ fagfirila ṣàforíjì fún o ayé tó bíi pé ní àbá tójú orun bó sojú kó tó bá kà bíi pé kó tó di pọ́ńsẹ̀ mọ́ká láwọn fagfirila ó ara mú àfi oúnjẹ fúnra rẹ̀ ti ṣe kíni ó ti ṣe kalẹ̀ fún rẹ̀ àṣekún nìyókù ọmọ jẹ́ wọ́n in arsaltaha tó bá da padà wá sáyé pé kó padà wá fàfásíhá dáàbòbò bá mi sì kí ọ̀rẹ́ mọ́jọ́ ṣàgbákò mọ́jọ́ òun gan jágbákò nínú ayé ara rẹ̀ nínú ayé ẹlòmíì kí wọ́n sàṣì mọ́jọ́ ọ̀ràn mọ́jọ́ òun ní ọ̀dà lásàṣì àwọn èèyàn mọ́jọ́ ó di kẹ́ni mọ́ni ó ti gbogbo bẹ́ẹ̀ fàfásíhá ọwọ́ ní mọ́tọ́ wàá fi sọ bí má tàhàfàtù bí ìbádàkà sọ́ọ̀lì hìí pẹ̀lú tó fi sọ́ ó ti àwọn ẹrú rẹ̀ tí wọ́n jẹ́ nire mínàlá àmbíyà àwọn ànábì ọlọ́run yàtọ̀ kò sí òun ò ṣe ǹjẹ́ wọ́n fẹ́ lù wọ́n lóògùn ǹjẹ́ wọ́n fẹ́ ọlọ́run bá tọ́lọ̀ fi lè sọ fún àníkú wà lọ́ òye àṣìmùká mínà nẹ́ẹ̀sì gbẹ́rẹ́kọ́ àgbókọ́ kìnnìkẹ́kọ́ àgbékọ́kẹ́kọ́ ohun tó fi sọ àwọn ànẹ́bí ọba àdẹ́dà àwọn ẹni rẹ náà ni kò fi sọ òun náà ó sì bẹ́ẹ̀ fẹ́mi rẹ̀. abiri wáyà mi torí imam bukhari gbé wa imam muslim náà gbé wa kọ sọ pé bísmìkà pẹ̀lú wọlọ́run allah wàdà àtùjẹ́ ń bí ní fi fa in àhàyẹ́ nafsi tọba jimila arọ mi láàárọ̀ tó jẹ́ ń bójú orun bójú kú fàràhámúhá bá mi sì kẹ́ rẹ̀ bí ọba sì wá mọ́ náà bá mi sì kẹ́ rẹ̀. ẹnì ẹja wò ẹ̀wọ̀n yá mi nínú Islam láti mọ̀ pé Islam ti kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ káwá sáré lọ bí àwọn béèrè tí ẹrú ọlọ́run ọba Allah kan béèrè lánàá tí a ní tó di ní èní alákọ̀ọ́kọ́ ni pé ẹnìkan nígbà táwọn sọ pé ta bá fẹ́ sùn ta bá fẹ́ sùn ta bá fẹ́ sùn ṣé oorun òru lásán nìkan ni èso oorun òru lásán nìkan nínú kalimáàtì àwọn àdìsí yìí bíi pé ìfẹ́ àwẹ́ta ìláfi rọ́ṣíkà mọ̀díjáìkà ó ti ń sìn kẹlímà méjì àtàwọn míì tó gbá àwọn kẹlímà. jẹ́ ká mọ̀ pé in ó ti yé àdìsí wa ọ ọ ọ ẹ̀sà pé oorun alẹ́ ṣùgbọ́n ìwà ó jẹ́ ẹ̀sà fún oorun alẹ́ torí pé alẹ́ làwọn níbùsùn fún pé ibi tí mo sùn ní tọ́wọ́ yẹ pé bí iṣẹ́ la wà nísìnyí níbi tó ń wákẹ̀ gbé wa lọ la sùn just anyhow full preparation yìí sí tọ́ba jẹ́ mádìjà níbi tá à ń sun ferosh kódà kéèyàn ní bẹ́ẹ̀ lọ́bìlì pé n fi ń sun siesta àìlúlá kìí ṣe bí oorun ti lé ṣùgbọ́n ferosh kà pé ibùsùn rẹ wọ́n ní àdìsí yẹn wà pàtíkùlà fún oorun alẹ́ ṣùgbọ́n ìwà aṣọ pọ́ wà pàtíkùlà fún oorun alẹ́ yẹn ìjọ lẹ́tọ̀ tá a bá fẹ́ sùn lọ́sàn-án lè ṣe àwọn àkárù yẹn wọ́n ní bẹ́ẹ̀ ni a lè ṣe á sọ pé yẹ júùsù ọ̀tọ̀ torí yàtọ̀ mẹ́lá ká sọ pé ẹ̀jú sọ àbíká sọ pé súnẹ̀ oorun ọ̀sán ni ọ̀là ní sọ bẹ́ẹ̀ ìgbà sọ pé ọwà kíni ọjà àṣà láti ṣe kíni láti ṣe wọ́n nítorí pé kí nítorí pé ńlá ọ̀pọ̀ àwọn pọ̀ àṣà sí lè mú yẹn lọ́sàn tètọ́ nílé wa ló yẹn lọ́sàn ìyẹn àwọn kàgbákò lóorun ọ̀sán náà tí ó ké wá látòsòsò wọ́n nígbà pé gbogbo àtáàkì yẹn náà lè wá ní ọ̀sán èèyàn sì mọ́ sùn ní ọ̀sán náà kí ọba bẹ̀ bọ́ sí alkiyama wọ́n ní ìgbà àti ńlá ti jàmáà oorun ọsịn àti toru pàápàá jùlọ àyàtà sọ pé wọ̀ mí ní ayatihi manamukum bil-layli wan-nahari tá a bá tu pé oorun yín lóru àtọ̀sán tá a ṣe tá a ṣe taqdimu àbí ta'khiru pé min fadlihi wọ́n ní ó túmọ̀ pé yẹjúùsù ọ̀tọ̀ láti ṣe àṣkáàrù oorun tòru nìyẹn nígbà tá a bá fẹ́ sùn ní a ẹnìkan náà pè wọlé lánàá táwọn ní kápé èèyàn ti wá sùn ó ti sàskáàrù yẹn ọwọ́ á lọ dájí tọ̀ àdúgbò káàtà kan ó gbé e ìdíje tọ́lọ̀ sí nkankan bá àwọn ọ̀rẹ́ títí géètì ọlọ̀ ti géètì padà wọ́n ní ṣé yóò tún pààrà rẹ̀ ọ̀nà méjì ni wọ́n ní èyí tó ti ṣe lákọ̀ọ́kọ́ òru ìgbà tó fẹ́ sùn yẹn ó tó tó bá fẹ́ rí tó bá fẹ́ tún tún ṣe kò sáburú àwọn kan mẹ́nu àfáàtàwọn dúró rí pé ń gbẹ̀fẹ́ wọn ní òun kọ́ jẹ́ áhìrù kàlámù rẹ̀ wọn tó bá jẹ́ pé ọ̀rọ̀ ayé bùkátà ayé kan lọ̀rọ̀ tó bá sọ nígbà tó jí báyìí yẹn ti sùn nísìnyí àti ìyàwó rẹ̀ àbọ̀mọ̀ kíláàsì kíkan wàhálà sọ ara rẹ̀ bá lórí rẹ̀ pé o ti sọ fẹ́ ọ̀rọ̀ ayé kan tó tiẹ̀ fẹ́ kílé ọmọ kíní náà ni wọ́n náà sọ́sùn àṣetọ́ wọ́n mú lè lé wọn lóru ó jẹ́ aláòlè ó náà tẹ́lẹ̀ omi tó náà wà gan ó ti pa àwọn kẹ́kọ́ ọmọ sí kẹ́kẹ́ sí ọkàlẹ̀ ó jẹ́ kí táwọn olóòtú ọwọ́ ìtẹ́láwájà àrí o rẹ̀ tẹ́ rí mú ó sì mọ́ lọ dín kẹ́kẹ́ kódà Allahu ẹrú ọlọ́run ọba dẹ́dàá kọ́ bá wa tún ìgbésí ayé gbogbo oníbàjẹ́ sí dáadáa ẹnìyẹn ń sọ̀rọ̀ níjọ yẹn ọ̀rọ̀ tó mo fẹ́ sọ yìí tọ́ ọba dẹ́dà ń ṣe rẹ̀ ọba kó ṣàtúnṣe rẹ̀ ẹnìyẹn ń sọ pé à níbi mọ́ òkú dé nígbà kan ẹnìyẹn ti túbà o pé kan kan kò sí ẹni tí ó jí ní àdúgbò yẹn fi parí iṣẹ́ hmm. òun sọ pé òun ti túbà sọ pé níbi gbóná <laughs> wọ́n wá ń sọ ìrìn òkú tó dùn ún ó ní òkú àwọn tó bá jẹ́ tí èyí jẹ́ mùsùlùmí yẹn tọmọ ó ní òkú tó máa fi kó sí sin ó ti àbá tó fi síláàbù sí pé yí sí ìbàjẹ́ tó bá kẹ̀ tí Akbar ọba dẹ́dà gbogbo ẹni tó bá jó ń bá tó ọba ti túbọ̀ ọba dẹ́dà ó sì kíni yọ gbà túbà rẹ̀ yọ gbà túbà rẹ̀ ṣùgbọ́n mo fẹ́ lọ bẹ̀ ni pé ní òun tóun bẹ̀ ti kàn mọ́lẹ̀ gbogbo àdúgbò ni tóun è parí iṣẹ́ tó ọba ti wá sàkárù ìwó ó sì ó jìn ó jìn ìpé ká fura pé àdúgbò ń gbà míì tó ń bá sàṣàṣì àṣàṣì yẹn tó bá yẹ pé ládùúgbò yín tó yẹ ládùúgbò tí omi tí ọba sí mùsùlùmí ẹ̀ ọ̀ká nẹ́bí tó bá fẹ́ jàbí gan tó gún bá ń ṣẹlẹ̀ nígbà ogun gan ànẹ́bí òpè kẹ́ tó kọ lùlù kan ẹ̀fùrà sí wọ́n pèrún tó bá ti pèrún pé ah, ibi èsì ibi tó gun ọjà a jẹ́ pé ibi tí mùsùlùmí bá ń bẹ ló fi jẹ́ pé mùsùlùmí ní ń bẹ nú ayé láyé fi rọgbọ ẹgbẹ́ àwọn èèyàn náà mọ̀ sọ pé

ẹ̀yin tẹ láàṣì tí bá látàrí torí táwọn ọ̀lẹ́ tí ń bẹ àti torí àwọn ọmọ kéékèèké tó eléyẹn bẹ́ẹ̀ ni pé tọ́wọ́ ẹ̀kọ́rọ̀ ayé lásán tí ò nítumọ̀ wọn la fẹ́ ká tún un sọ ṣùgbọ́n tí ọba tún un sọ kò sí nǹkan kan ṣùgbọ́n èyí tó dáa jù kéèyàn ò ṣe kíni kéèyàn ò tún un sọ gẹ́gẹ́ bí àdìsí bàrọ̀ ọ̀bùnà ha sì rí i pé yọ jẹ́ kóhun là wí kẹ́yìn gbólóhùn rẹ tó fi ṣe kíni tó fi sùn làwọn akẹ́fin tó bá jẹ́ pé kódà kọ́ ọ̀rọ̀ mọ́lẹ̀ wá dìde ọlọ́run pa ah, ah, ẹ mọ́jọ sálọ ẹ mọ́jọ sálọ kó tún wí padà so eléyìí ni ìbéèrè tí mo sọ ṣàlùkọ́ àní pé pẹ̀lú yọ̀ǹda Allah lè ní a mẹnuba ọba adẹ́dàkọ́ láì nìkan kan wa mọ̀jẹ̀ á ṣàgbákò látòjú oorun mọ̀jẹ̀ á ṣe nígbà tá a lajú lè lójú ayé gbogbo nǹkan tá a wá sọ yìí nígbà tá a bá ti ń lo ẹ̀kọ́ ẹ̀sìn so ọkàn ẹ̀wọ́ balẹ̀ kódà tá a bá ṣe gbogbo àwọn nǹkan yìí tí nǹkan kan bá ṣe wá ọba adẹ́dà ni tí bá ń ṣiṣẹ́ ni kọ̀yẹ́ kí nǹkan kí ó ṣe mí àà ń rọ́ kódà àdínà àwọn àfáà tí wọ́n ní tí nǹkan kí wá fẹ́ ṣe èèyàn bẹ́ ọba tó pé tó wá fẹ́ kí nǹkan ohun tó ṣe wọ́n padà rántí pé ìṣe nǹkan báyìí kódà kan náà àwọn àfáà ó lóun rìnrìn àjò kan ọlọ́fọṣọ lódò kọ́mọ́ bá pẹ́ wa bàtó dódò ó lóun wá rí àkèké kẹtọ́ pé àkèké yẹn lágbà bóun ṣe dódò ah àkèké wò ní sọ pé Yorùbá ń gbà wọ́n pa àkèké bàbá kí ló dé àkèké wò ní wọ́n sọ ní ti wọn wà pé àkékeré èèmọ bó ṣe tóbi tó ṣèun lè mọ̀ débi pé òun àti tiẹ̀ pé òun fẹ́ pa gan ẹ̀rù ń bà òun òun wá sọ àkékeré yẹn àkékeré yẹn kàn sún méjì odò ni òun wá rí ọ̀pọ̀lọ́ kan tí ọ̀pọ̀lọ́ náà tóbi tọ́jáde àkékeré ní kẹfò ọkẹ ọrìn ìbọn ṣe rí ọ̀pọ̀lọ́ yẹn bíi pé àti ń retí rẹ̀ ọ̀pọ̀lọ́ ni wá gbé àkékeré yẹn lọ sí òdì odò ní ìgbẹ́kejì òun ní wàá wò pé òun ó sì gun ọkọ̀ ojú omi pé ah, àkékeré ọ̀tá ọ̀pọ̀lọ́ ọ̀pọ̀lọ́ yìí náà sì lọ sí ọ̀pọ̀ ìkànnì bẹ̀lẹ́yìn òun ni ó nígbà tó wá gbé dé òdì kejì odò ọwọ́ rí abẹ́ igi ńláńlá kan sọ pé ìbòjì pọ̀ gan wọn á ba ọmọ ọ̀dọ́ kan tọ́jú onírègbè sọ pé ni amúradù gbogbo mọ́ fa ni tó sùn àkèké yẹn wá sọ̀kalẹ̀ òun wá ń wò pé èèmọ̀ tó ta ìrìn àjò fẹ́ ta ọmọdé mọ́ ni ẹranko ọ̀tọ̀ọ̀tọ̀ akẹ̀fẹ́ mọ́gbọ́n jáde níbẹ̀ ni o tọ̀ ó ní nígbà tí àfáàyàn nígbà tó wá já kèké lẹ̀ òun àwòká kèké yẹn fẹ́ lọ ta ni bí wọn kò kékeré ní dragon inú àwọn ejò bí python ńláńlá tó pé yọ kò ní yọ e, àwọn ejò ńláńlá ìrìn ejò ńláńlá kan ni bí ọ̀ka tó tóbi tó ọ̀tọ̀ special ó ní òun wá rí tẹ́jọ kan jáde tó fẹ́ lọ san ẹni tó sùn yẹn ká lè mọ̀ pé àwọn àfikàrọ̀ tá à ń ṣe àbí tó bá yẹ́dá ní ń dáàbò bò wá ó fẹ́ lọ san ó ní bí àkekèé yẹn ṣe rá lọ síbi déédéé bí orí ibi tó yẹ bí àyè oró ejò yẹn ni ọkẹ wá eyín rẹ̀ mọ́ o bẹ̀rẹ̀ sí ta ejò yẹn ti súnmọ́ tó bó ṣe kú nìyẹn àfààní wa yàrá kídà léèlì à ìwọ tó sùn jẹ pé ìrégbè lọ bá sùn fíìmù lówó sùn bí pé òsìn aláàkọ tó sùn ibò kírun gan ọlọ́run kídà líle pé Allah subhanahu wa ta'ala ní sì ń sọ sọ pé gbogbo àbúrò tó fẹ́ sí ọ lóru ọba dà nídàá kí fàtànàmù òyónù àmàlìkìn kí lè tó sùn tó fọ́nú tó fọ́yè kó tó sùn òsìn ọba adẹ́dà àfààyàn kan pé ah bó ṣe rí toró ti rá mi pé òkú ọmọ sí lára rẹ̀ ọ̀nà yá ti kàmínú òfàwà èdè ní àmì àǹfààní oríṣiríṣi ni ń wá fún ọ òṣìṣín ọ̀sàkárù kó tó sùn ọ̀sàlùwàlá oníhun tá níbi sọ tiẹ̀ ni orin yẹn tá àfààní ti láìláìlá ti ń sọ̀rọ̀ ní báyìí lọ́mọdé náà tají lẹ́sẹ̀kẹsẹ̀ ah kí lọ ó rí ejò yẹn tòun tó bó ṣe kú kalẹ̀ ó mú eré ni àbáni wá ọba dá lọ dáàbò bọ báyìí lọ ṣẹlẹ̀ báyìí lọ ní ah, látò ní lọ mọ ṣẹ̀sìn gbọrù ilé bẹ̀rẹ̀ sí ṣẹ̀sìn ó níbi ògèdè yìí wọ́n ní òfin rárẹ yìí wọ́n ní òfin sùn orí ejò tí wọ́n ní òfin fọkọkọ tó sùn yìí wọ́n ní òpè sùn àṣìkáàrù là á ṣe tá a fi sùn ọba dá kọmọ dáàbò bẹni kọ̀ọ̀kan wa mọjẹ kẹfìrí ọjà rí wa pé káà tán ìbẹ̀lẹ̀ nìkan ni kò sí ohun tí wọ́n lè mọ gbé bọ àṣìkáàrù ìtawà o fàṣìbí ìlàhí wà ní ìmàlẹ̀ wa kì í lò náà. dákun àwọn tí a bá ní ìbéèrè tàbí kejì zero eight one two two nine two two one eight one òun ni a sì ń pèsè nígbà tí à ń bẹ lórí ètò lọ́wọ́lọ́wọ́ zero eight one twenty two ninety two twenty one eight one náà ó ti wà pẹ̀lú wa. ẹni tí kí ni. Ah, mi ń gbọ́ o. a ti sọ fún wa lánàá àsìkárò nù kẹ tó sùn nù tẹ́tẹ́ mọ̀ sí ni mọ̀ sàrọ̀ alákẹ́ tó sùn tẹ́ báyìí ti jí bẹ́ẹ̀ tẹ́ lálàkàlà a ti sọ pé àníbi sàṣàlà ni kẹ́ ṣe a'udhu billahi minash shaitani rajim ọ̀sàbùrú ẹ̀ tún lè kà mà ọ̀zọ̀ tẹ́yìn ẹ̀ sì tutù sí ẹ̀gbẹ́ ọwọ́ sí ilẹ̀ mẹ́ta ẹ̀ sì yíha ipò àti sọ lánàá. ẹ lọ́ra tíra hisnul muslim àwọn nǹkan ti pọ̀ ń bẹ̀ tẹ́ pé lẹ́kọ̀ọ́ fún mùsùlùmí náà. Wàlékún sálàmù warahmatullahi wabarakatuh. Ìbéèrè yín. Àpín ìbéèrè. So, àpín ìbéèrè. 081 2292 Àwọn tí a fún lẹ́bùn lánàá, ẹ̀rí pé ẹ̀bùn ni. Èsì pé kọ́mọ́gbà àwọn alákòókò àwọn yóò lè ráyè sàǹfààní. So, àwọn là ń mú nọ́mbà náà àwọn tá a bá kọ. Èèyàn mẹ́ta mẹ́ta lójoojúmọ́ là ń fún ọ ní báàgì sẹ̀mọ́ kọ̀ọ̀kan. Nípa àwọn tí wọ́n kó kalẹ̀ ká fi so wannan wannan da su alaikum salam tawakkal na'am wa alaikum salam wa rahmatullahi wa barakatuh na'am ìbéèrè amen ìbéèrè ìbéèrè kẹrí ìbéèrè wa ó kọ wa nìkan lọ pàtàkì sí mi na'am na'am. Naam. Naam. Ẹ lè fọ́lù rẹ̀, ẹ lè fọ́lù rẹ̀, ẹ lọ sí mọ́sálásí, ẹ wà nǹkan fẹ́ lọ nípa àwọn mọ́ṣáláṣí wọn kàn èèyàn ń tẹ́ra ẹ̀ ní o bí kí àwọn fi tv kírun bẹ́ẹ̀ ni irú rẹ o so eh, sọlá ti yẹn kọ̀ lálàáfíà ọlọ́nkọ́ bá ṣe dáadáa fún ayélabó ayéláfi ilẹ̀ sí abẹ́ẹ̀kọ́ ni ọlọ́nkọ́ mọ̀ já fún o. na wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh naam naam ìbéèrè yìí náà kọlẹtọ kọlẹtọ mùsùlùmí wàlẹ sọlọmọtò ká mùsùlùmí jẹrin òkété náà àwọn fòwéṣì yẹrin òkété wà so yàtọ̀ sí àwọn nǹkan míì àwọn èèyàn gàmà mùsùlùmí jẹrin òkété tó fi jẹ ká bọrọ sọra kọmọdé kó àjẹjẹ kújẹ gbẹdẹ kó yẹrin gbẹrin gbẹrin. two two nine. E jẹrin òkété. kódà mùsùlùmí èjejò e náà wàlẹ kò sọlọmọtò ká tó. Naam. Ṣé àwọn fámílì èèyàn bí àwọn àbúrò yìí wọ́n ní ìyẹ̀dá? Wọ́n máa ń sọ fún yẹn pé kí o tó sọ̀rọ̀ fún àwọn jáde ìrìn ọkọ̀ máa sọ̀rọ̀ fún. Èyí wọ́n sọ fún ọ pé ìlú nípa ọyẹ́ pé bàbá ló ní àṣẹ lórí ọmọ. Mm. Ẹ dákun bí ọtí ìsàwọn ní ẹ̀mí ẹni. Wọ́n lè sọ àwọn kankan ìfẹ́ rí gbé rẹ̀ pẹ̀tẹ́ mbẹ́. Ẹ̀yin lẹ́wòye kí ni ń ṣẹlẹ̀ tí wọ́n fi ní àbálẹ̀ kọ́kọ́ ń sọ fún àbí alẹ́ kọ́kọ́ ń sọ fún. Àṣẹ́yìn sọ fún ọ pé mo sọ fún dádì mi ni kónkálukú ló níwọ̀ rẹ̀ kápẹ́ wọn òbí kọ̀ọ̀kan ká sì kónkálukú lé bí àwọn rí pẹ́ ẹ̀ka wọn sí tóni tó kò fẹ́ sí gbére ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ abẹ́ kọ́ni òṣùwọ̀rọ̀ mi sì bẹ̀tọ́ pé ẹ̀sà mo ti ń ṣe mí lágbájá mo lè sọ fún. wa aleykum salaam wa rahmatulah. naam ojú òpó ẹ dákun ẹja kó lẹ́gbẹ̀ẹ́ rédíò wa ń múnira wá fáwa tá à ń gbọ́ yín àfi nǹkan sétí.

alákọ̀ọ́kọ́ níbi ọrụ yẹn gan tẹ́lẹ̀ náà súnà ní so nẹ́fílà oṣù bùkátà rẹ̀ kọ́sẹ̀ nkaka àwa náà ọ̀gbọ́ yín dáadáa mọ́tò yín fẹ́ẹ̀ tí so kò pé kẹ́ mọ́ ẹ̀kọ́ lẹ́gbẹ̀ẹ́ rédíò kò pé kẹ́ mọ́ sí nẹ́fílà yín mọ́ torí pé ọ̀ràn na náà tẹ́lẹ̀ súnà ní ihe níbẹ̀ ó ti yé tí yàn bá obìnrin tí ọba yẹ pé báyọ bá dá wà nígbà míì àwọn àfáà ní kò bú tọba ṣe ni wọn tẹ ní kì í ṣe súnà ẹ tiẹ tó ń bá fẹ́ kírun tẹ́lẹ̀. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. náà ìbéèrè yín ìbéèrè náà lásán ojú òpó fún. kéèyàn ṣe kí ni. méjèèjì la lè ṣe ọkàn ìpè tẹ wà ní public place débi pé tẹ bá dúró àwọn yẹn lè mọ rí hòhò yín tẹ bẹ̀rẹ̀ nígbà yẹn ṣùgbọ́n adúró tọ̀ ni abẹ̀rẹ̀ tọ̀ ni méjèèjì ni sẹ̀rí apá méjì méjèèjì lànàbí sì ṣe lànàbí ṣe rí tó bó ṣe jẹ́ yẹn. tó wọn fà ní àwa tí àwa tó fẹ́ darapọ̀ mọ́ ètò wọn nà bàbá bí a sì sọ síwájú òun náà ní sixty six seventy seven sixteen seventy three thirty three ní ẹ̀ka sí sixty six seventy seven sixteen thirty three eléyìí ni money point ti alibuda islamic development foundation inali. inali àmà wá súnà tó ẹ wá gbọ́ kàdá súnà ìyálí ìsìláàmù déédéé kò sẹ́ni tó lè jẹ́ mùsùlùmí òdodo àfi kó tẹ̀lé ohun tí Muhammad mú wá ètò àlèhò dàláfí ń pè yín jàmáà wá sílànà súnà kálérèrè jẹ́ lódodo sílànà súnà kálérèrè lódodo gbogbo nígbọ̀wọ́. ato ni mara ododo الله رب الناس خيرا جزاكم الله رب الناس خيرا اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته